إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحبيب كتاب الله وخير الهدي أبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوكم الله سبحانه وتعالى أترى الصلاة فوان أبو محمد صلى الله عليه وسلم إن شاء الله أتما تسواج لذي إذا لقوا لجن مصر الرسالة تجي الإمام ابن أبي زيد الخيرواني عليه رحمة الله أفهم تسواجه وني ولا تبتدأ اليهود والنصارى بالصلاة wọ́n ní a gbọ́dọ̀ kọ́kọ́ sálámù sí àwọn yahudi àti àwọn nasara a gbọ́dọ̀ kọ́kọ́ sálámù àwọn sí wọn eléyìí bẹ ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam tó ní látàgbáwò yahudi wa nasara ìsàlámù anábì sallallahu alaihi wa sallam ó ní ẹmọ́ kọ̀ọ̀kọ́ sálámà sí àwọn yahudi àti nasara ẹmọ́ kọ̀ọ̀kọ́ sálámà sí wọn gẹ́gẹ́ bí anábì wa Muhammad sallallahu alaihi wa sallam bí ó sọ sọ àwọn ní al-yahudi àwọn náà làwọn tó ṣe wípé wọ́n pẹ̀rọ wọn ní ọmọlẹ́yìn ànábì Musa alayhi salatu wassalam àwọn ni al ní ìgboro Madina àwọn kanú wọn ọwá gbé àwọn náà ni àwọn Banu Nadir bákan Banu Qurayza àti banu kọ̀yìnàkọ́ àwọn ìdílé mẹ́ta yìí nínú àwọn Yahud wọ́n gbé Madina so àwọn Yahud wọ́n fira wọn ti gẹ́gẹ́ bí àwọn àfáàṣì sọ wọ́n fira wọn ti kí ìkanú àwọn ọmọ anábìyà Yakubu alayhi salatu wassalam àmà sí ìyàwó gbà àpẹẹrẹ àwọn ti sí ọ̀dọ̀ rẹ̀ wọ́n ní torí ẹ̀ wọ́n fi ń kún wọn ní ìyàwó àwọn míì dẹ̀ sọ wípé látara gbóhùn ọlọ́mọba subhanahu wa ta'ala tó sọ wípé inna hudna ilayki ó ní ti yọ gbólóhùn ìyàwó yẹn almuhim ètò pàtàkì jùlọ òun pé ara àwọn àrọmọdọ́mọ anábì Yakubu alayhi salatu wassalam òun ni wọ́n tí wọ́n dẹ̀ fẹ́ra wọn ti sí ọ̀dọ̀ anábì Musa alayhi salatu wassalam wáyé tí àwọn Nasara àwọn fẹ́ra wọn ti sí ọ̀dọ̀ anábì Isa alayhi salatu wọ́n fi ra wọn sì sí ọ̀dọ̀ ànábì Ìsá alayhi salatu wassalam Allah subhanahu wa ta'ala ní latajidanna ashadda an-nasi adawatan lilladhina amanu al-yahuda والذين أشركوا ولا تجدنهم أقربهم مودة اللهم وبني إلى محمد صلى الله عليه وسلم àwọn tí jọta wọn lè kókó jù fún àwọn olùgbàgbọ́ òdodo àwọn náà ni àwọn yahoo àti àwọn alìmọ̀ṣẹ̀kọ́ọ̀lù àwọn tó ṣe wípé wọ́n dẹ̀ súnmọ́ jù ní ìfẹ́ fún àwọn mùsùlùmí àwọn àwọn tó sọ wípé lẹ́mẹ̀rìnà àmọ́nú alẹ́mìnà kọlu ẹ̀nà nàṣọ́rọ̀ àwọn tánínà sọ́ọ́rá ní àwọn tàbíra wọn ti tí ọ̀dọ̀ ànábì ìfà alayhi salatu wassalam wọ́n ni wọ́n pè wọ́n náà sọ́ọ́rá látara ìlú tí wọ́n pèrà wọn ti sí ذلك بأن من قسيسين ورهبانا وأنهم لا يستكبرون ọlọ́wọ́ subhanahu wa ta'ala ní tó fa tó jẹ́ pé àwọn nàṣọ́rá ni wọ́n súnmọ́ jù òun ni pé àwọn fìtì sóòlù wọ́n bẹ láàrin wọn àwọn àfá tí wọ́n ń sọ̀rọ̀ ẹ̀sìn fáwọn èèyàn wọ̀rọ̀bá àtàwọn tí wọ́n ń sin lọ́nlé wọ́n á nà bá ẹsẹ̀ gbòòrò bákan náà wọn ṣe ti máa ṣe kọ́ńkọ́tíyàn tó máa ń ṣe agídí láti gbà tó bá jẹ́ òdodo. وإذا سمعوا ما أنزل إلى الرسول lára nǹkan tí wọ́n fi yàtọ̀ ní pé tí wọ́n bá fi lè gbọ́ nǹkan tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó sọ̀kalẹ̀ fún òjíṣẹ́ ìyàn anábọ̀wọ̀ muhammad sallallahu alaihi wasallam taro àìrúnahu tàbílù minadjami'i ojú wọn máa ta fún omi ní ma'arafu minalhaq látara òdodo tí wọ́n mọ̀ yaquluna rabbana wọn a máa sọ pé ìrọlúwa wa ò àmàna àgbà èrè ọlọ́mọ ọba gbọ́ adẹ̀gbàgbọ́ nítorí náà òjíṣẹ́ kọ́ńtùn náà máa ṣàhìdé èrè ọlọ́mọ ọba kọ̀wá pẹ̀lú àwọn àṣàhìdé àwọn tí wọ́n jẹ́ sọ lára àwọn a ọlọ́mọ ọba ti àwọn nàkọ́rọ́ òun ni eléyìí àwọn tí wọ́n pẹ̀rẹ̀ ọlọ́mọ lẹ́yìn ànábì ìfà àìsọ̀lá tọ̀sọ̀lá ọlọ́nkọ́rọ̀ wọn níbò mìíràn ọlọ́wọ́ bá ìjà pẹ̀lú kápọ̀rọ̀ lẹ́yìn náà pàálù iná lọ́ àwọn olùmọ̀tẹ́ àwọn wọ́n ti ṣe kèfèrè pẹ̀lú ọlọ́mọba لقد كفر الذين قالوا إن الله خالق ثلاثة àwọn tó sọ yí pé Allah subhanahu wa ta'ala mẹ́ta lọ́kan ni dàbí ìdìkanú àwọn ọlọ́run mẹ́ta òun ni Allah ọlọ́run ọba subhanahu wa ta'ala ní ti sọ̀rọ̀ wọn so àwọn yahood wọ́n fi rárá ti tí ọ̀dọ̀ anábì musa alìsọ́látọ̀ sọ́lám bẹ́ẹ̀ ni wọ́n sọ àwọn ìsọkúsọ nípa allah nípa òjíṣẹ́ tí ọlọ́mọ bá rán sí wọn anábì musa alìsọ́látọ̀ sọ́lám tó wọ́n sọ sọkúsọ ń parí àwọn ànàsọ́ra wọ́n ròyìn anábì isa alìsọ́látọ̀ ní ẹ̀yìn gbòòrò débi pé wọ́n pè lọ́lọ́run wọ́n pè lọ́mọ ọlọ́run wọ́n pè ní mẹ́ta lọ́kan ọlọ́wọ́n bá dẹ́sọ pé kèfèrè ni wọ́n pẹ̀lú àwọn nǹkan tí wọ́n sọ yìí ṣùgbọ́n àwọn kan bẹ́nu wọn tó ṣe wí pé àwọn sì dúró lórí tí ànábi ìrìnsà àdìsọ́láàtọ̀ sàlám tó fi kalẹ̀ àwọn ọlọ́wọ́ bá sọ pé فلا تجدن أقرب مودة للذين آمنوا الذين قالوا إنا نصارى ذلك بأن من فتيسين ورهبانا وأن لا يستكبرون وإذا سمعوا ما أنزل إلى الرسول ترى عيونهم تفيض من الدمع مما عرفوا من الحق أو لا بصر ومدادا أو wọ́n juwọ́lẹ̀ nígbà tí anábíwá muhammad sallallahu alaihi wasallam tó dé so àwọn nasọ́ra tán padà di mùsùlùmí nígbà tí anábíwá muhammad sallallahu alaihi wasallam tí ó dé lẹ́yìn tí ó jíṣẹ́ ọlọ́mọba subhanahu wa ta'ala so wọ́n juwọ́lẹ̀ àwọn yìí ah, àwọn kọ́ ni anabuwa muhammad sallallahu alaihi wasallam kọlọmbà sọ̀rọ̀ nínú àdíkì tí a sọ torí bí àwọn ti di mùsùlùmí látara wípé wọ́n ju wọ́jú sẹ́ẹ̀lẹ̀ fún anabuwa muhammad sallallahu alaihi wasallam ṣùgbọ́n àwọn tán lórí mẹ́ta lọ́kan wọ́n dúró lórí pé ànábì ìsá ọlọ́run ni àbí wọ́n ń pè ní ọmọ ọlọ́run sọ àwọn wọ̀nyí òun ni àwọn tí a gbọ́dọ̀ bẹ̀rẹ̀ sálámà pẹ̀lú sọláàtẹ̀ dáwọ̀lì àhúdá wọn na sọ́ọ̀rọ̀ bí sálà ẹmọ́ kọ̀kọ́ sálámà sí àwọn yahúdá sí na sọ́ọ̀rá fàyídà làkìtùm fàyídà làkìtùmù fẹ̀tọ̀rí tí ẹ bá pàdé wọn fẹ̀tọ̀rí ní ọ̀nà fọ́tọ̀rọ̀ òhun ilẹ̀ adúyàkìyà anábì sallallahu alaihi wasallam ní ẹmọ́ kúrò lọ́nà fún wọn láti ní ìlú tí àwọn mùsùlùmí tí wọ́n ti ń fọwọ́ lálẹ̀ tó ṣe páwọn ni wọ́n ń jẹ gàbá ń bẹ̀ àdúgbò pékin ni àwàlá nílù so a ní kọ́kọ́ sálámà sí wọn bákan náà àwọn akọ́là ayéàbò fún wọn lọ́nà eléyìí ní tí anábì wa Muhammad sallallahu alaihi wasallam tó fi kọ́ àwọn sàhábà ridwanullahi alayhim so agbọ́dọ̀ gbọ́ àmì iye ọ̀rọ̀ anábì tó ńlá tẹ́gbà olú yahuda wan nasara salam ẹ̀mọ́ kọ̀kọ́ sálámà sáwọn yahudi àti àwọn nasara bákanáà làdọ́lọ́wọ́ subhanahu wa ta'ala ni wala tajidanna aqrabahum mawaddatan lil ladina àmọ́nù lèrí na kọ́lù náà sọ̀rọ̀ àwọn tó ṣe wípé wọ́n súnmọ́ ní ìfẹ́ tí àwọn olùgbàgbọ́ òdòdó àwọn tó sọ pé náà sọ́rá láwọn ọlọ́run wá ń yẹn kò ṣe gbogbo náà sọ́rá zálìkà bí nínú kìkì sí ìnáwó wọ́n ń ní ilé àbílé ìjọsìn wà nù ńlá ìtàkùrù bẹ́ẹ̀ ní kan bá ti ródòdó wọn ní sórí funfun wà ìdàfẹ́nu ma ń lè ìlà rasul kan bá lè gbọ́ tọ́lọ̀ ń sọ kalẹ̀ fún òjíṣẹ́ ìyàn anábíwá muhammad sallam tara ayu náà tafiru ní dẹ́rì ní ma'arafu alhaq wọn máa dá mi àbí wọn gba ìsìláàmù kan bá rí òdodo àwọn ayé ń kọlọ lọ́wọ́ ọba ń kọlọ anábíwá muhammad sallallahu alaihi wasallam sọ ṣùgbọ́n àwọn kan ṣorí kunkun tán ní mẹ́ta lọ́kàn ní àbí tẹ́lẹ̀ anábì rí sọ ọmọ ọlọ́run ní àbí kanú àbọ́lọ́run ní àwọn yìí tọ́lọ́mọ ọba sọ̀rọ̀ tó lè ń pa wọn náà tó ní laqad kafara alladhina qalu inna allaha huwa àwọn tó àwọn tó ní mẹ́ta lọ́kan ní allah kèfèrí ni wọ́n àwọn tó lọ́wọ́ subhanahu wa ta'ala tó ní takaru samawa yatafassarna minhu wa tanshaqqu al-ardu wa takhiru al-jibalu hadda an da'u lirahmani walada àwọn tó lọ́wọ́ bá ní sánmà fẹ́ lè fàyà ilẹ̀ látara pé àwọn kan fi ọmọ ti sí allah subhanahu wa ta'ala sọ àwọn nàṣọ́rọ̀ eléyìí tànàbí sallallahu alaihi wasallam sọ ike ká máa bẹ̀rẹ̀ sálámà pẹ̀lú bákan náà àwọn yahudi àwọn kọ̀ọ̀kanú wọn náà wọ́n ṣe kí ni wọ́n ju wọ́ọ́lẹ̀ fún anábíwá muhammad sallallahu alaihi wasallam lára wọn ni abdullahi bin salam láti kọ anábí àwọn tí wọ́n ju wọ́ọ́lẹ̀ fún wà tí ànábì sọ́rọ̀ láti nú àwọn nàṣọ́rọ̀ àti àwọn yahudi àwọn nàṣọ́rọ̀ ló pọ̀ jù àwọn yahudi kọ̀ọ̀kan ni gẹ́gẹ́ jẹ́ bí ara wọn tí wọ́n ju wọ́lẹ̀ nú àwọn mùṣìríkùn náà fún ànábì wa muhammad sallallahu alaihi wa sallam ṣùgbọ́n tá a bá ní káwò generally speaking ni àwọn òwò ní kí ni wọ́n burú jù àwọn yahudi àti àwọn alladhina ashraku gẹ́gẹ́ bí ọlọ́mọba subhanahu wa ta'ala bó ṣe sọ fún wa so anabuwa muhammad sallallahu alaihi wa sallam gba tó dé madina ó bá àwọn lárúbáwá tí wọ́n bẹ ní madina àwọn haus àti àwọn khazraj àwọn ni wẹ́kọ́mù anabi sallallahu alaihi wa ọgọ́rọ̀ wọn ló gba islam àwọn kan nínú wọn àwọn ń ṣe munafiki àwọn abi abdullah bin ubay bin salul òun ò juwọ́lẹ̀ lárúbáwá ni ṣùgbọ́n kò juwọ́lẹ̀ nífàkù lòun fi ṣe ìsìláàmù tó lòun ṣe àwọn Yahudi ní ẹ̀ tí wọn àwọn ò juwọ́lẹ̀ àwọn bànú kẹyìnùká bànú nadir bànú kúrẹ́ìbà ìyá padà jẹ wọn wọn lé wọn kúrò wọn pa wọn nínú wọn ṣùgbọ́n gbà tí wọ́n ti pa wọ́n náà tí ìfìyà jẹ wọ́n torí pé kí ni wọ́n lọ kò náà pẹ̀lú àwọn kèfèrí láti ja àwọn mùsùlùmí lógun àwọn jọ bẹ ní gbòòrò Madina àwọn lọ kò náà pẹ̀lú àwọn kèfèrí ta láti ja àwọn mùsùlùmí Madina lógun eléyìí wọ́n pè ní gagotu ahzab tó lè fa nǹkan tí anábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam tó fi lé àwọn mi kúrò tí wọ́n pa àwọn mi nù wọn pàtàkì lọ ìlú àwọn bàbíkùrẹ́ lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó kí fẹ́ lòdì eléyìí òní pé anábì sallallahu alaihi wa ń sọ fún àwọn mùsùlùmí ìpè láti yahuda wà ní nasọ́rọ́ ìsálà ẹ má kọ́kọ́ sálámù sí àwọn yahudi àti àwọn nasọ́rọ́ àti ní ìgboro Madina tẹwà yìí o tẹ bá pàdé àwọn Yahudi bẹ bákan náà táwọn ànàkọ́rá kan bá wá síbẹ̀ ẹ máa kọ̀ọ̀kọ́ sálámà sí wọn fàyílá láti tùmúhù fìtàrídì tẹ bá pàdé wọn lójú ọ̀nà fàtàrúmi láàbíyá ti hàn ẹ má jókòó ṣe pẹ́yìn lẹ́ẹ̀lẹ̀ fún wọn ẹ má jókòó ṣe pé lẹ́ẹ̀lẹ̀ fún wọn òun ni tí al-imam ibn abi zayd al-qayrawani alayhi rahmatullah tí àwọn náà ń tọ́ka sí nígbà tí wọ́n sọ wípé wàlá tó gbàgbá al-yahudu wan nasara bí sọlá kò bá mu kákọ́kọ́ sálámà sí àwọn yahudi àti nasara bóná ti rọ́rọ̀ yìí ọ̀rọ̀ ànábì kò túmọ̀ sí pé kí ni ká máa ṣe dáadáa sí wọn ló fi jẹ́ pé ó ń bẹ ní àsìkò ànábi sallallahu alaihi wasallam ọmọ yahudi kan tó máa ń jẹ tọ́dọ̀ ànábi sallallahu alaihi wasallam ó dẹ̀ máa ń ṣe khidma fún ànábi sallallahu alaihi wasallam ànábi àmà ránṣẹ́ ọmọ ẹ̀ wá ṣàárẹ̀ ìjọ kan ànábi sallallahu alaihi wasallam ó lọ fíṣítì ẹ̀ lé anábì sọ̀rọ̀lá àtàmúwárí pé bó ń ṣe rí ọmọ yìí àtìkó ti tó ó súnmọ́ kó jáde láyé pẹ̀lú condition tó ń wó yìí anábì wá sọ fún pé ìrí ọmọ yìí gba ìsìláàmù ọmọ yẹn wá wo bàbá rẹ̀ bàbá wá sọ fún pé kí ni àti abẹ́lkọ́tù ṣe nǹkan tí àbúrúkọ́tù ní kó ṣe ṣe tí àbúrúkọ́tù ní kó ṣe ọmọ yẹn wá ṣe ṣàhádà ó jẹ́rìí pé kò sí ẹni tó lẹ́tọ̀ọ́ káṣùjọ́sìn fún àyàfi Allah bákan náà pé anábọ̀wá Muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run ọba ni ó sọ kò pé ìṣẹ́ bíbí mélòó kan lọ́mọ náà jáde láyé anábì sallallahu àtàwọn ni alhamdulillah alladhi anqadhahu kí la fẹ́ ọmọ yìí ṣe dáadáa sanabi sallallahu alaihi wasallam anabi náà máa ṣe dáadáa sí then bàbá rẹ̀ yóò rí pé bàbá náà lè má jẹ́ mùsùlùmí wọ́n tí ó bá ń ṣe ní dáadáa ni kò ní sọ fún ọmọ rẹ̀ pé àti Abul Qasim kò ní sọ wípé tẹ̀lé tí Abul Qasim tó sọ fún ẹ so eléyìí àwọn akó ń sọ fún wa pé àwọn kọ̀ọ̀kan bẹ́ẹ̀ nú àwọn Yahudi yìí lásìkò ànábi sallallahu alaihi wasallam tí wọ́n jẹ́ nìrì náà ṣùgbọ́n generally speaking ọ̀rọ̀ ọlọ́run ọba tó ń láti jìdánná ashadda an-nasi adawatan lilladhina amanu al-yahuda walladhina ashraku àwọn tó ń jí ọ̀tá tó lágbára jù fún àwọn tó ń gbọ́ àwọn yahudi àti àwọn mushrikun bẹ́ẹ̀ ni wala tajidanna aqrabahum mawaddatan lilladhina amanu àwọn tí wọ́n súnmọ́ ní ìfẹ́ táwọn sì tún nífẹ̀ẹ́ tàbá kọ̀m̀pé wọn táwọn tí wọ́n jẹ́ ashaddu adawa àwọn tó jẹ́ aqrabu mawadda làwọn tó ṣe pé alladhina qalu inna nasara àwọn tó ní nasara làwọn ọlọ́wà oyin gẹ́gẹ́ bá ti sọ̀rọ̀ yìí onídàálíkà bí anna nínú ń tèsí na wà rùbán wa annahum la yastakbirun láìsẹ̀gbèrò wọ́n ń ṣe ní tí máa ṣe gírímọ̀kárì kọ́kọ́ tí yẹn láti gba òdodo ẹni tẹ̀ tó lóba ti hàn sí wọn wọ́n gbà wọ́n ìlà tó lè máa ń jìnlẹ̀ lọ́rọ̀ tó ń sara ìrìnàwó tàfíìbù mìnà dẹ́rìn ní màárọ̀ fún mìnà hàk tó ló jẹ́ pé agbọ̀rọ̀ gbọ́ àárín iye agbọ̀rọ̀ gbọ́ àárín iye so àárọ̀ wọn tí ó jẹ́ àwọn nàkọ́rọ́ tí wọ́n dá níwà bá a sì máa rá wọn tó ṣe wípé ìwà wọn ó le tí wọ́n ní ìkórira fún àwọn mùsùlùmí kílẹ̀ rí ọlọ́ọ̀bá ni wà náà tẹ́rọ̀tọ̀ ánkàlì yahudu wà lẹ́nà kọ́rọ̀ hàtà tẹ̀tẹ́bí amílátàmù ọlọ́ni àwọn yahudu àtàwọn nàkọ́rọ̀ wọn àlè yọ́dún sílẹ̀ muhammad صلى الله عليه وسلم حتى تتبع ملتهم أبي تباتلي إلى نوالوك sọdàtí àwọn tí wọ́n ṣorí kunkúnnú wọn tí wọ́n juwọ́lẹ̀ fún òdodo òdòlọ́wọ́ bá ń rí fẹ́ sí bẹ̀ wọn àwọn ìdọ́lọ́wọ́ bá ń rí fẹ́ sí bẹ̀ wọn so ló fi jẹ́ pé alkùrán ló fọ́ sórò bá àdúgbò bá àdọ́ alkùrán máa ń ṣàlàyé ara كما تفسر القرآن السنة تفسر السنة القرآن يجازي السنة ناشي ماشي بشي ما شرع القرآن الكريم سو òfin òun ni pé a kì ń bẹ̀rẹ̀ sálámà sí Yahud نعم Nasara à ànábì dárúkọ látẹ̀ dàwúlì yahuda wà nasara bí salam ṣáàlì sọ kíkí mi sí wọn bí good morning good afternoon so lẹ́yìn tó tẹ̀wọ̀n ni pé kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ kò sí jí ó burú bẹ́ẹ̀ lórí pé kí ni asalaamu ni anabiwa muhammad sallallahu alayhi wa sallam ló sọ so a lè sọ good morning good afternoon sí wọn eléyìí kò sí nǹkan tí ọ̀bùrù mẹ́ ṣùgbọ́n ká ní asalaamu alaykum ká sọ pé ẹni tí ó kì í ṣe mùsùlùmí à ń sọ fún ẹni tí ó kì í ṣe mùsùlùmí ètìlá àyìn níbẹ̀ ṣùgbọ́n ẹni tí kò ń ṣe mùsùlùmí bá sálámà sí wa ń kọ́ tí àwùjí àbí nàṣọ́rání tó bá sálámà sí wa tó sọ asalaamu alaykum àwọn àfá wọn ní ọ̀rọ̀ bí mélòó kan lórí ẹ̀ àwọn kan ní ìntánẹ́tì sọ́lá àtọ́lá ń sọ òun ni pé tán bá sọ wípé tán bá láwọn sálámù sí ẹ̀yìn ẹ̀ sọ wípé wa alaykum wa alaykum kí ló fà òun ni pé àwọn kan àwọn ìyàwó ní tán gbé mọ̀ dínà wọ́n ti kọjá lẹ́gbẹ̀ẹ́ ànábì sọ́lá àtọ́lá wọ́n wá sọ ọ̀rọ̀ tó dàbí ẹni pé wọ́n sálámù ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn ìyàwó Aisha radiyallahu anha ó gbọ́rọ̀ yẹn ipe kò kí ń ṣe asalamu aleika ni wọ́n sọ ìtí wọ́n sọ ní asamu aleika ìtumọ̀ asamu aleika òun dẹ̀ ní almout aleika dàbí tí ikú jẹ́ tiẹ̀ yá abalqasim yá abalqasim kìyà Aisha radiyallahu anhu wọ́n gbọ́ wípé ní tí wọ́n sọ ní àtàmù kò kí ń ṣe àsàlámù àwọn náà wá dá padà wípé wà aláìkùmù sáàmù wà láàánátù ibùkú mọ̀ bá ẹ̀yìn náà wà láàánà àti ìbéjìnà tí kí ọlọ́run ọba nínú ẹgbàá wá ó ní ikhwatal qiradati ẹ̀yin ọmọ ìyá alkirada ọ̀bọ walkanazir ẹ̀yin ọmọ ìyá ẹlẹ́dẹ̀ ìgbà tí a ní sọlọ asọlá tó gbọ́ èyí tí àwọn Aisha tó fún tó fún wọn anabi sallallahu ní ya aish kiri aish inna allah ọlọ́wọ́ ọba tí ó rọ̀ ni yuhibburiq ọlọ́run ọba fẹ́ rírọ̀ ìyàwó Aisha radiyallahu anha ó ní alam tasma' ma qalu ṣó gbọ́ntán sọ ni anamsọ́lá alam tasma'i ma qultu lahum ṣé wọn náà gbọ́ntán ní náà sọ fún ní ìgbà sọ pé tálàwọn tálàmù èmi náà níwọ̀ alaykum tàbí tí ń tẹ́ wíṣì mi èmi náà wíṣì wà yìí sàjábù lánàá wọlá yìí sàjábù làkù ìtawà bá sọ ọlọ́run ó gbà ìtawà sọ ọlọ́run ò ní gba táwọn bá sọ so torí àníṣọ́lọ́ àtàràmì tán bá ní àwọn sálámà sí yìí èèyàn máa dáhùn pẹ̀lú wà aláìkùm so tó bá ṣe pé àsàlámù aláìkùm náà náà sọ tẹ ti ní wà aláìkùm àti ìtọ́sọ fún ilẹ̀ bá padà fún wọn wọ́n ẹ̀ tí àfáàmù náà lọ́dẹ̀ sọ wà aléìkùn yí ìtọ́sọ fún ilẹ̀ iná ṣe kí lè dá padà fún wọn àwọn àfáà wá wò pé ta bá rí pé ẹnìyàn sálámù dáadáa ń kọ́ ìyàwó jí ní àdínà sọ̀rọ̀ ní ó ní asàlámù aléìkùn agbọ́ tó sọ dáadáa sáwa náà lè sọ yí pé wà aléìkùn sàlámù èyí tó tẹ́wọ̀n lọ́rọ̀ àwọn àfáà ní pé bẹ́ẹ̀ ni àlìsọ́ torí pé ọlọ́mọ ọba ní wọ ìlọ́kù yìí tún bí sàhíyà tí fàhíyù bí àfàànà ní ha ọrùdúwà tán bá kí ní kíkí kan ẹ̀yìn ẹkí wọn ní ìtò dáa jù lọ ọrùdúwà àbíkẹ́ kí wọ́n lè dé ìtàfikì yìí tó gbàrà ti dọ́tù sọ yípe kí ni asọ́lámù aleikum àwọn náà ni àwọn náà lè sọ pé wà aleikum sọ́lámù ànábì ní ká sọ pé wà aleikum nítorí wípé ìsọkúsọ ni àwọn èèyàn ń sọ sẹ́ni tá a wípé ó sọ ní tó dá so àwọn apá kan nú àwọn àfáà ní òsín tó burú pé ká dá a lóhùn pẹ̀lú tó fi kí wa àbí ká dá a lóhùn pẹ̀lú nǹkan tí ó dáa ju nǹkan tí ó sọ fún wa lọ so wallahu alam eléyìí ni tí ó tẹ̀wọ̀n pàtàkì jùlọ tá a bá ní ká wo àwùjọ tá a tún wà nípa ọ̀rọ̀ à ń kí wọn ní ẹlòmílè ní ẹni tó ṣe pé ó jẹ́ bí òbí tí ó ń ṣe mùsùlùmí àbúrò bàbá ẹ̀gbọ́n bàbá àbúrò ìyá ẹ̀gbọ́n ìyá tí ó ń ṣe mùsùlùmí bó ni ó ṣe kí wọn sọ kò ní sálámà tí wọn kò lògbólóhùn àtọ́lámà àlékún sọ eléyìí Ah, òun ni tí ó tẹ́wọ̀n bó ti ẹ̀jẹ́ kí a rí àwọn ẹ̀bà kọ̀ọ̀kan náà àwọn sàhábà lọ́dọ̀ àwọn sàhábà tó ń tọ́ka sí pé ẹlẹ́ sálámà sí wọn tó máa jẹ́ pẹ́ni tí èyàn ò rí aburú lọ́dọ̀ wọn ni ṣùgbọ́n ta bá dún pẹ̀lú tí anábọ̀ Muhammad sallallahu alaihi lẹ́ni tó sálámà sí wa ní kíkí ìtàwà mùsùlùmí sáàdẹ̀bí kó tọ́ dáadáa a lè dáhùn pé wà alékùnmù sọ́lá wa rahmatullah a ń tọrọ fún àwọn náà ni a torí pé ni àwọn náà wọ́n tọrọ fún wa so afọ́ tó tádàwó al-yahudu wa nasara kò bá mú kákọ́kọ́ sálámà sí yahudi àti nasọ́ra a ní òní ká má ṣe dáadáa tí wọ́n la yanhakum Allahu 'ani alladhina lam yuqatilukum fid din wa lam yukhrijukum min diyarikum an tabarruhum wa ilayhim inna Allaha yuhibbul muqsitin ọlọ́run ní òun ni ẹ má ṣe dáadáa òun ni ẹ má ṣe déédéé tí àwọn tó ṣe wípé wọn bá ń jà wọn lé ń kúrò lé nínú àwọn kèfèrí ọlọ́run lóhun ni ẹ má ṣe déédéé pẹ̀lú tí mùsùlùmí bá ṣe jàǹbá fún wọn ẹ dúró ti òdodo bákan náà tí mùsùlùmí tó bá fi lè jẹ ẹ̀tọ́ wọn mọ́lẹ̀ ẹ má wọn gba ẹ̀tọ́ wọn tẹ́wá ní agbára àti gbà tòláyìn àkùmù lọ́hùn عن الذين لم يقاتلوكم في الدين ولم يخرجوكم من دياركم أن تبروهم هنا مشي داداتهم وتبسطوا إليهم هنا مشي داداتهم إن الله يحب المبسطين ọlọ́wọ́n bá ní pé àwọn ní déédé ayà yìí sọ̀kalẹ̀ nígbàtí asma ọmọ abubakar radiyallahu anha ìyá rẹ̀ tó wò tó jẹ́ ìyàwó Abubakar ó wá láti Mẹ́kà láti wá bídíkì ọmọ rẹ̀ Asma radiyallahu anha ní Madina Asma wá lóhùn oníjẹ́ kó wọlé àyàfìgbà tó ń bá tó bá yọ̀ǹda Muhammad sallallahu alaihi wasallam bàtúwà lọ́sọ́dọ̀ ànẹ́sọ̀lá fún láti sọ pé ìyá mi ó wá láti Mẹ́kà wàyí rọ́ọ̀dìbá òun fẹ́ dẹbí pọ̀ wọ̀nyẹ́ mú ṣíríkà ṣùgbọ́n ẹlẹ́bọ ni anamsọ̀lá àtọ́lámi sílẹ̀ umak ìyá rẹ̀ ni dẹbí pọ̀ fàámára ọlọ́run sọ ayà kalẹ̀ láyé ní hakumullahu anilẹ̀dínà lábí yuqatilukum fìdín wọ̀lọ́m yukhrijukum min diyarikum an tabarru wa tusitu ilayhim inna allaha yuhibbul muqsitin so ká ṣe dáadáa sí àwọn tí wọ́n ń ṣe mùsùlùmí ara ẹ̀sìn wa ni ṣùgbọ́n kò ń ṣe pé ara ṣe dáadáa sí wọn òun ni ká sálámà gbólóhùn àsàlámù àlékún ká lò ó fún wọn lẹ́ni tó kọ́kọ́ bẹ̀rẹ̀ sálámù àníṣọ́lá sálámù ní ká má ṣe fún a lè kí wọ́n ní kíkí mi. wọ́n wáyé pọ́n náà lẹ̀ sálámù ìsìláàmù sí wa ẹnu àwọn àkókò lórí pé ṣe ká dáhùn pẹ̀lú sálámà a ní ìtò dáájú òun náà ni pé ká dáhùn lóhùn ìyẹn náà àfi ń fà wọ́n súnmọ́ ẹ̀sìn wa náà ni àfi ń sọ dáadáa ẹ̀sìn wa fún wọn náà ni so eléyìí kò sí nǹkan tí ó burú mẹ́ فمن سلم على بني فلا يستقيله ẹni tó wá wá mistakenly lọ sálámà sí ẹni tí ó kì í ṣe mùsùlùmí tó jẹ́ bí christian àbújẹ́ jew tó ń gbèlú àwa mùsùlùmí fọlá ẹsẹ̀ kí lóhùn kò ní ìdí kó sọ wípé ó dá sálámà padà bó tiẹ̀ jẹ́ pé a ti rí sọ abẹ́ abdullahi bin umar radiyallahu anhu tí ó rẹ̀ náà máa sọ fúnra wa náà wípé àbí yahudi àbí nàfọ́ra ìyí ò ní a máa ṣe dáadáa sí wọn ìgbà tí anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam tó sọ wípé máa zala jibril yusini biljar jibril òye máa sọ fún pé kí n máa ṣe dáadáa sí aládùúgbò mi hatta zamantu annahu sayuwarridu ibi tó yí jibril torí tí ti ọ̀rọ̀ máa ṣe dáadáa sí aládùúgbò ó ní mo fẹ́ rò pé bóyá yóò padà sọ pé tí n bá jáde láyé àbí tí mùsùlùmí kan bá jáde láyé ará àdúgbò yóò máa jẹ́ ní ogun rẹ̀ ṣùgbọ́n kò sọ bẹ́ẹ̀ kò sọ bẹ́ẹ̀ abdullahi bin amir bin al-aas radiyallahu anhu wọ́n ní kí ó bá pẹran a máa sọ fún ọmọ rẹ̀ ìyẹn ẹrú rẹ̀ ike al-ahadaita lijanel yahudi ǹjẹ́ o fún níbọ̀ wa tó jẹ́ yahudi lè ánì samitu rasulallahi sallallahu alaihi wasallam tí ó gbọ́ tí òjíṣẹ́ ọlọ́run ọba ń sọ wípé ما زال جبريل يوصيني بالجار حتى ظننت أنه سيورثني jibril ló yẹ máa sọ fún pé kí a máa tírìtì aládùúgbò dáadáa délẹ́wù pé kí ni mo rò pé yóò padà mú ogun wá fún ipe kó jogún sọ ní ànẹ́tọ́lá tó ń ṣe dáadáa tí àwọn Yahudi kọ̀ọ̀kan kọ̀ọ̀kan bó ṣe jẹ́ pé àwọn Yahudi ọlọ́mọ bá pè ní kí ni aṣẹ́dù na ti awon àwọn kan bẹ ní wọ́n tó dá ba nàṣọ́rá tí ọlọ́wọ́ bá ní àkọ́rọ́bù mawadda àwọn ni wọ́n súnmọ́ ní ìfẹ́ tí àwọn ju yahudi lọ ara wọn tí wọ́n jẹ́ ní bí tán èsì àwọn mùsùlùmí náà nù wọn in addition sí wọn ṣe pẹ̀lú ọlọ́run pẹ̀lú kí wọ́n ànábì lọ́lọ́run àbọ̀ pé nìkanu mẹ́ta lọ́kan gbogbo eléyìí náà ló ń bẹ nínú alukur'an bákan náà anabiwa muhammad sallallahu alayhi wa sallam ó ṣàlàyé eléyìí fún wa so a ní mú apá kan alukur'an ká so apá kan lẹ a mú àgbọ́yé titiwa fún alukur'an ká so àgbọ́yé ẹni tí ọlọ́mọba subhanahu wa ta'ala so alukur'an kalẹ̀ fún ká so lẹ́ẹ̀ so ló jẹ́ pé lára àwọn iṣu tí ó ń lọ láti bí ọdún bí mélòó kan bí àwọn bí díkẹ́tì bí mélòó kan sẹ́yìn sí ó ní ọ̀rọ̀ wípé wọ́n normalize relationship pẹ̀lú àwọn ìyàwó jí kò sí nǹkan tó sọ wípé èèwọ̀ ni tí àwọn olórí mùsùlùmí bá rí wípé there is need for it kò sí ní tó tako ní islam kò sí tó takò nínú kíni nínú islam ṣùgbọ́n táwọn kan wo wípé tó bá ti lè normalize relationship pẹ̀lú wọn ó ti jáde kúrò ní islam àmọ́ bí wọ́n ti rí yẹn so wípé òkè ẹ báyàwó níṣe ẹ gbọ́dọ̀ bá wọn rajà ẹ gbọ́dọ̀ bá wọn ṣe bó nìyẹn ti máa wá ànábi sọlọ lọ́wọ́ sọ́lá ó ṣe dáadáa pẹ̀lú àwọn yahudi kan ní madina tí wọ́n dẹ̀ kúrò lórí yàwùdíyà wọn bẹ́ẹ̀ lára wọn sàhábà rìdwanullah alayhim tó ṣe dára pẹ̀lú àwọn kan tí wọ́n kúrò lórí ẹ̀sìn wọn ṣùgbọ́n àwọn tó jẹ́ àṣàdùnmọ́sà àdáwà ọ̀dọ́ wọn ní ìjọta fún àwọn mùsùlùmí ló pọ̀ sí ju àwọn nàṣọ́rá lọ àwọn méjì náà wá sọ pé wàlá tẹ́rọ̀dọ̀ àǹkàlì yahudu wàlá nàṣọ́rá àti àtẹ̀tẹ́bí àmì látàwù yahudi àti nàṣọ́rá wọn lè yọnu sí àti tó bá tẹ̀lé lánàá wọn ṣùgbọ́n pẹ̀lú gbogbo yẹn náà anábì sallallahu alaihi wasallam ó bá wọn rí léèdì àwọn tán gbé rírọ̀ wá ó bá wọn rọ̀ àwọn tán gbé líle wá ó lé pẹ̀lú wọn ṣùmọ́káwá wò ó jẹ́ ah, ìyàwó ní tó ti gbọ́ àpọ̀ ah, tó bá fi lè bá wọn rajà bó ṣe kìíní kan pẹ̀lú wọn kọ̀tàfàrtà ó ti di gbèsè eléyìí ó kìí ṣe ọ̀rọ̀ ẹni tẹ́sì yé ọ̀rọ̀ ẹni tó ṣe pé ìtara olófiṣẹ́ sotori ẹlòmí awo àwọn lọ́balọ́ba àwọn mùsùlùmí kí wọ́n bá wọn yàwó ṣe ẹ̀hẹ́ fọ́tánà náà dá so a gbọ́dọ̀ dá ọ̀rọ̀ papọ̀ mọ́ra wọn ọ̀rọ̀ pé wọ́n gbalẹ̀ wọ́n gbalẹ̀ kéèsì ọ̀tọ̀ lélẹ̀ ọ̀rọ̀ pókè wọ́n bá wọn ṣe wọ́n bá wọn ṣe ẹni tó dáa ju gbogbo wa lọ àmẹ́bọ̀wá muhammad sallallahu sallam ó bá wọn kan ṣe nú àwọn yahudi bákan náà ó bá wọn nà sọ́ra ó bá wọn ṣe tó ń bójá pé kí ni ọlọ́wọ́ bá ń sọ pé wàlá ń tẹ́rù bọ́ àǹtẹ̀lì yahudu wàlá nà sọ́ra àtàtẹ̀ tẹ́lẹ̀ àmì látàwù so pẹ̀lú ìyẹn náà kò ń ṣe gbogbo wọn wàlá tẹ̀jìdánà àṣàdẹ̀ mẹ́sẹ̀

kó ṣe pé nǹkan yẹn òun ni wọ́n máa bí wọn ẹni tó jẹ́ mùsùlùmí àtẹni tó kìí ṣe mùsùlùmí kọ́ra èyí tó jẹ́ reality kò ń ṣe èrò kẹ̀lẹ̀ nítìí ìgbà tí irú abdullahi bin amir bin la'afi tó bá ń sọ yí pé kí alàdé ìtàlìṣàrì na yahudi tó bá pẹran tó mé lọ ní ṣó fún lébọ̀ wa tó jẹ́ yahudi àbí yahudi tí a ní sọ lọ́wọ́ tó lọ ń bẹ́ wò nígbà tó rẹ̀ so eléyìí bóòlá àní generalize yẹ so àwọn tó máa gbé líle wá àgbé líle kò wọ́n àwọn tí wọ́n bá mú irọ́ wá àáṣepin àárọ̀ pẹ̀lú wọn àwọn tó wá dẹ̀ gbé líle wá tààbá sí ìlágbára àti ṣepin àti kojú wọn bóyá mú ṣìrìkú generally ni àbí yahudi àbí nàṣọ́ra àáṣepin àáṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ títí tí a fi ní agbára àbí lórúkọ wọn so eléyìí ètò ìsìláàmù ni eléyìí tí ò sí ìrújú ń so afọ́n sọ fún wa wọ́n ní bàmà sọ́lọ́mà àdàbí ní ìfọ̀lá ìsàkílù ẹ̀tọ́ bá sálámà fún ẹni tí ó kì í ṣe mùsùlùmí tó jẹ́ christian àbójẹ́jù tó ń gbà ní àwọn mùsùlùmí ó wá lọ sálámà sí mistakenly fọ̀lá ìsàkílù hù kó bọ́ sọ pé kó dá sálámà wọn padà dàtí láti fẹ́ sọ fún wípé o lẹ́tọ̀ sálámà ni ó ti ṣe ó ti ṣe ẹ́ ní ẹ́ wọ́n sálámà alẹ́ yahudi yu àwọn nasarani yu tí yahudi bá sálámà sí àbí nasarani sálámà sí faliyakun aleikum wọ́n ni kó sọ aleikum àbí aleika wọ́n man kọ́lá aleika silam bikẹ́tiri yahudi tó bá fi lè sálámà tí yẹn bá ní kí ni wà aléìkà sílám so àwọn míì sọ bẹ́ẹ̀ bọ̀gádì nǹkan tí a sọ tá a bá ní wà aléìkì ìyẹn nǹkan tí ó mu ìtànẹ́sọ̀lá àdára ní ká sọ nìyẹn tàwa dẹ̀ rí pé ó sálámà dáadáa tó níjì ìfá àkójẹ́ yàwó dí àbójẹ́ náà sọ̀rọ̀ ní kò ní kí a mọ̀ dáa lóhùn ní ọ̀nà tó níjì náà torí pé gbàtánà mi ní ká sọ wà aléìkùn àbí wà aléìká torí wípé àwọn tán sálámù àtsáàmù làwọn sọ tàbárin tó sọ pé àtsáàmù tó ṣe wípé òun pé dáadáa so náà bá dá padà fún kò sí burú bẹ́ẹ̀ wàlì sí wà فلا تدخل بيتا فيه أحد حتى تستأذن ثلاثة mọ́ wọlé èèyàn kan ilé téèyàn wà ń bẹ́ àfi kó ṣe ni kó gbàyànjá lẹ́ẹ̀mẹ́ta fẹ̀yìn tó nílẹ̀ lákàá ilá ọjà àtà tí wọ́n bá yọ̀ǹda fún ẹ kó wọlé kó wọlé tọ́nà bá yọ̀ǹda fún ẹ láti wọlé àfáà ní kó padà ṣẹlẹ́ yìí ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́pàá subhanahu wa ta'ala tí a ti sọ̀tẹ́yìn sọ nípa wípé àmọ́ ń gbàyọ̀ǹda láti wọlé ni fàn jáwọlé onílé ẹni tó jáwọlé onílé láì àìní ẹ̀kọ́ ẹ̀sìn ni sọ̀tọ́wárẹ̀ ní àwọn bíbí bó ti jẹ́ pé nǹkan máa lé lára wa ẹ̀sìn ní ká mú mọ́ra owó àkàlákù eléyìí ni tí ó fi fọ̀ yín mọ́ jùlọ eléyìí ni tó fi dá fún yín jùlọ ẹ̀mú mọ́ra ẹ̀ padà so gẹ́gẹ́ bí tí ọlọ́mọba subhanahu wa ta'ala tí ó fi kọ́ wa ní ẹ̀kọ́ ويرغب في عيادة ويرغب في عيادة المريض bákan náà wọ́n máa ṣe wá lójú kòkòrò láti máa bẹ aláàrẹ̀ láti gẹ́gẹ́ bí ta sọ fún wa anábọ̀ Muhammad sallallahu alaihi wa ó ní ìwọ mùsùlùmí tí mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ ní ẹgbà wá kan mẹ́fà ìgbà wá kan márùn lára rẹ̀ ní kó ìdá márìdọ̀ tí ó bá ṣàárẹ̀ fàáìdúró fíìsìtì ẹ̀ a ní fardu kìfáyà ní ìyàn gbogbo kò ní kan ó kan nú ó ń ṣe ọ̀ràn yẹn ní kí gbogbo wa lọ́lọ́dọọdún ká lọ fíìsìtì ẹ̀ ṣùgbọ́n táwọn kan bá ti kóra wọn jọ tí wọ́n lọ fíìsìtì ẹ̀ nìyẹn sápàtà àmìlú àfi àwọn yòókù ti wà excuse ṣùgbọ́n kẹ́nìbọ̀dì wa máa dìde láti lọ fíìsìtì ẹ̀ nìyẹn a ti dùn ún ní ẹ̀tọ́ rẹ̀ lára ẹ̀tọ́ rẹ̀ ni pé fa ìgbà márìbọ̀ tó bá ṣàárẹ̀ fa ìdúhó fíìsìtì rẹ̀ so ní àwùjọ ta bára wọn kan tó ṣe pé wọ́n ṣe yẹn àwọn yòókù tí wọ́n ṣe àwọn tó ṣe yẹn wọ́n ti kọ́bọ̀ àwọn tí wọ́n ṣe bẹ́ẹ̀ náà ni tí mùsùlùmí bá jáde láyé tí mùsùlùmí bá fi lè jáde láyé lára ẹ̀tọ́ ẹ̀ ní kí a ti rù sí lára kádẹ̀ gbé lọ sí tẹ́ ṣùgbọ́n eléyìí náà ń kọ́ fọ́rọ́dù kìfáyà ọ̀ràn ẹ̀yàn gbogbogbò ó ṣe ọ̀ràn yìí ojúlówó tí àwọn kan bá ti ṣe ní wá àwùjọ yìí ò lẹ́ṣẹ̀ ṣùgbọ́n táwọn mùsùlùmí tán bẹ láwùjọ tí gbogbo wọn bá abandon òkú mùsùlùmí tí wọ́n kírun sí lára láì sí pé nìyẹn ti irtada ó ti kúrò mùsùlùmí tán bá kírun sí lára gbogbo wọn ó jọ jẹ́ ẹlẹ́ṣẹ̀ ṣùgbọ́n tá a bá ra wọn pẹ́ kírun sí lára eléyìí ti ṣubú fún àwọn tí ó kú wọ́n náà tẹ́nájà náà ní dúnà wàhíìnì ìgbà míì èèyàn mẹ́ta máa wà níjòkóó wọn a máa wà láyé kan káwọn méjì kan máa bára wọn sọ̀rọ̀ lẹ́yìn tàbí kan ra súnmẹ́gbẹ́ kankan máa bára wọn sọ̀rọ̀ káwọn fẹ́ kí ẹnì kẹta gbọ́ anabi sọlọlọ ọ̀sálà polódìsí eléyìí ìfàtọ̀ tí wọ́n bá ṣerú nǹkan bẹ́ẹ̀ wọ́n gba ìyọ̀ǹda rẹ̀ ipe kójọ kí ó fàmì ti àwọn àwọn afẹ́ discuss ọ̀rọ̀ kan ṣùgbọ́n kankan kó lọ́wọ́ discuss ibẹ̀ sánẹ̀jọ́ wà papọ̀ kan máa bọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ láàrin ara wọn eléyìí wọ́n embarrass ẹnì kẹta wọn ẹni so ó máa dá kí wọ́n gba ìyọ̀ǹda rẹ̀ lára ẹ̀kọ́ tí Islam fi kọ́ wa ìdá abkọwà ìdá minhum bẹ́ẹ̀ náà ní kápọ̀ kò ṣe pé èèyàn kan nú wa láwà ara gbátẹ́gbẹ́ kan àwọn máa bára wa sọ̀rọ̀ bàtà tí ó wà papọ̀ yẹn sáàdẹ̀ fẹ́ sọ̀rọ̀ tó ṣe pé kò kan ohun àbáyọ̀ǹda rẹ̀ pé kó jọ kó ẹ̀sìnkú wa ní kó mọ́ bínú sí wa afẹ́ sọ ọ̀rọ̀ kan tí ó wà pátán náà àbí kankan. وقد قيل ينبغي ذلك إلا بإذنه wọ́n ní eléyìí ìpé kò ṣe tó tọ́ àfi pẹ̀lú ìyọ̀ǹda rẹ̀ àyàfi pẹ̀lú ìyọ̀ǹda rẹ̀ so bákanáà wọ́n ní wà zikrul hijra qad taqaddama fi babin qabla hadha ọ̀rọ̀ ń pa kábọ̀ ikọ́ tìyàn eléyìí tí a ti sọ̀rọ̀ nípa rẹ̀ síwájú ni. so inshallah a da dubi ba yi subhanahu wa ta'ala iti the bara sọ̀kọ́rọ̀ ba kò ní kí ó ṣe ní kọ̀kan wa ní àǹfààní àbẹ́ni tó sọ àti ọwà tí a ń gbọ́ سبحانك لا أمر بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك يا بيري بيري <laughs> náà mo bìnrin tí ó bá kí ẹ̀ẹ́dì ìta náà ni wọ́n ti mọ́ àyàfi tí wọ́n bá lè jáde láti lọ sí ríj ní àsìkò ìjọba Ali radiyallahu anhu àwọn tí wọ́n lè jáde láti lọ sí ríj ó yan àwọn kan àbẹ́yìn kan tó ṣe pé yóò kírun fún wọn nínú ìlú ṣùgbọ́n ìpìlẹ̀ ni pé àtòbìnrin àtọkùnrin kálukú jáde láti lọ sí ìrùn ní ibi tí wọ́n bá ti ń fi sọ̀nàbọ̀ muhammad sallallahu alaihi wa sallam gẹ́gẹ́ bí umu atiyya radiyallahu anha ló ṣe sọ tó ní amarana rasulullah sallallahu alaihi wa sallam an nukhrijahunna العواتق والحيض وذوات القدور anẹ́sọ̀ lásán pàwà láṣẹ ike gbogbo àwọn obìnrin káníkan jáde láti lọ kí o a ní kan kúrò nílé kan lọ síbi tán ti fẹ́ kí ìrùn èjì àwọn tí wọ́n sì jẹ́ bí oúnjẹ ni àwọn àwọn tí wọ́n jẹ́ ọlọ́mọge ni bákan náà àwọn tí wọ́n jẹ́ adélébọ̀ ni àwọn táwọn bá ń ṣe nǹkan oṣù nu wọn أما الحيض فيعتذرن المصلى ويشهدن دعوة المسلمين àwọn tó bá ń ṣe hajj àwọn ò ní bá wọn kírù ṣùgbọ́n àdúrà tí wọ́n ń ṣe fọ́nà mùsùlùmí àwọn náà mọ̀ bẹ́ẹ̀ àwọn náà mọ̀ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ìgbàfẹ́ra àwọn àfẹ́ẹ̀sì ní tí wọ́n gbà pàtàkì lọ àwọn hanabila àwọn gbà wípé gbólóhùn yàtọ̀zínà mùsọ́lá yẹn ìtumọ̀ rẹ̀ ni wípé mùsọ́lá àyè kírun éèjì wọ́n ní ní ìdájọ́ mọ́ṣáláṣí yóò máa bẹ fún ní àsìkò yẹn tòtòrí náà wọ́n ní tíyàn bá débẹ̀ tí màá mú bá tí ì dé èyàn ó ṣe tàhíyá tó máa tutù eré iná dẹni ra iṣẹ́ kí mo ṣe mí nàálẹ́ rahmatullah ṣùgbọ́n bọ̀rọ̀ àwọn àfa wọ́n jẹ́ ká gbà wípé wọ́n jẹ́ ká mọ̀ pé kò ṣe ìdájọ́ mọ́ṣáláṣí ló ń bẹ fún ibi tá a ti ń kéré tí ó bá fi ṣe pé nu mọ́ṣáláṣí gangan láti kí ṣùgbọ́n ká ní pé nu mọ́ṣáláṣí ni láti kí ẹ̀hẹ́ tá a bá wọnú mọ́ṣáláṣí tí mo mú òtí ìdè àáṣì tẹ̀síyàtò masjid tí anábì sallallahu alaihi wasallam tó pa wá láṣẹ ṣùgbọ́n tó bá ṣe pé ibi tí wọ́n ní kò ní ìdájọ́ mọ́ṣáláṣí ọ̀rọ̀ àdínsọ láti wọ́n sọ pé wọ́n á mẹ́lì ṣíríyàdó fàyàtọ̀zílẹ̀ mùsọ́lá àwọn tó ń ṣe haid náà àwọn obìnrin kan yàgò fún mùsọ́lá wọ́n ní kò ní ṣe torí wípé mùsọ́lá ní ìdájọ́ mọ́ṣáláṣí ìtumọ̀ fàyàtọ̀zílẹ̀ mùsọ́lá òun ni kán mọ́ kírun kò ń ṣe pé kí wọ́n mọ́ àtẹ́ndì bẹ̀ torí pé ó ń bẹnu hadith ويشهدن دعوة المسلمين أو أنا أشكين وأوتنسني دعوة مسلمين so ní ṣókí a necessity ó lè gbé kí àwọn olùníwọ̀n ń lé tí wọ́n fi ní lọ ríjì ṣòro àwọn obìnrin bẹ́ẹ̀ tán bá lẹ́kọ̀ọ́ àbáwọn arúgbó míì náà ó lè jẹ́ pé ẹ̀kọ́ kírun fún wọn nílé gẹ́gẹ́ bí alì rọ́jọ́ bá wà nínú bí ó ṣe ṣe ní àsìkò ìjọba rẹ̀ ṣùgbọ́n ìpìlẹ̀ ní kéèké kálukú olóríjì tó ló jẹ́ pé àwọn hànàfíyà wọ́n gbà pé kálọ̀rí ní fọ́rọ̀dù àìní ni ọ̀ràn èèyàn ojúlówó ni kí everybody lọ atọ́kùnrin àti obìnrin tó lọ́rọ̀ tí a níbo Muhammad sallallahu alayhi wa sallam wáyé tí àwọn onígbà pé fọ́rọ̀dù kìfáyà táwọn kan bá lọ táwọn kan ò lọ ó ṣe kí ni ó ti ṣubú fáwọn tí ó lọ so àwọn míì gbà pé sunna ni ṣùgbọ́n yìí tí ó tẹ̀wọ̀n òníká ní ọ̀ràn ẹ̀yẹn ni àfi fún ìdí pàtàkì wallahu a'lam náà ìbéèrè òní wípé wọ́n ní àwọn gbọ́ pé kámọ́ sọ́fà fún oníbídíà ìgbé kò ń ṣe nǹkan tí ó bá mú sọ pé à ń ṣe àpọ́nlé rẹ̀ níta bá ń lo gbólóhùn fa fún ẹni tó jẹ́ oníbídíà so ipá wọn gbọ́ ọ̀rọ̀ yìí kò rẹ̀ kí ń ṣe àwọn tí wọ́n jọmọ lẹ́yìn ìjàbàtà làwọn tí wọ́n sọ táàbà sọ yìí àwọn ọmọ ẹlẹ́yìn ìjọba ní nẹ́sàrí lálà àbíọ́dá pọ̀sàlá kọlọ́mà kí ó ṣàánú àkótó ẹnìkan máa wá ṣe náà àgbónúhùn pa tí a bá wò ní èdè òyìnbó in tó túmọ̀ sí respect ni dàbí nǹkan tí wọ́n fi ń so láti lò ó fún àwọn tí wọ́n bá ń bẹ ní ipò bí ipò ọba àbí nǹkan tó jọ mọ́ bẹ́ẹ̀ wọn mọ̀ lò ó àbí láti lè fi àdírẹ́sì yẹn ní àdírẹ́sì àpọ́nlé náà mànúbọ̀ Muhammad sallallahu alaihi wasallam sọ nínú hadithi kan tí ọ̀pọ̀lọpọ̀ àwọn afá ní ìgbà pé ó lálàáfíà òní pé ó ní idha qala ar-rajul lil munafiki فقد أغضب ربه تبارك وتعالى إذا قال الرجل للمنافق يا سيد فقد أغضب ربه ọlọ́run bá anábì sọ́lá àtọ́lámi tí èèyàn bá sọ fún mùnáfíkì èèyàn pípé yá tẹ́yẹ̀jì èrè aṣíwájú ọkọ̀dọ̀ àbùdọ̀bà ọ̀rọ̀bọ̀hù ó ti bí ọlọ́run ọba nínú tó túmọ̀ sí pé ẹni tó jẹ́ mùnáfíkì tẹ́sìn rẹ̀ òyìnjú tí ó síríọ́sì a kì í ṣàpọ́nlé rẹ̀ tó tàbá ṣàpọ́nlé rẹ̀ bí ìgbà tó ṣe pé kí ni àbí ọlọ́run ọba subhanahu wa ta'ala nínú so àwọn afọ àwọn ọmọ mú hadithi wa sheikh muhammad abdulhab àtàwọn míì náà ọmọ wa nínú àwọn tíra wọn láti lè sọ wípé a gbọ́dọ̀ mọ́ ṣàpọ́nlé èèyàn tí ó gbádùn náà eléyìí ó correct ṣùgbọ́n ó depend lórí bí a bá ṣe ní agbára sí yàtí bí a ṣe ní ṣáùkà sí ìyẹn náà ó máa dìtámì ṣùgbọ́n ìpìlẹ̀ ni pé a kì í ṣàpọ́nlé ẹni tẹ́sí yorùbá ti gbádùn ẹni tó ṣe yí pé ṣégeṣègbè ló ń ṣe nú ẹ̀sìn sòkápẹ́ ní sẹ́yìnjì àti káàdó gbólóhùn pa fún àti ń sọ àti ń sọ ṣùgbọ́n gbólóhùn pa nígbà míì ó lè túmọ̀ sí nǹkan tó ṣe pé ẹ̀kan fi ń kíra yín eléyà máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tó ṣe pé ẹni tí ó ń ṣe mùsùlùmí gan lè lo gbólóhùn pa fún yín so tẹ́yìn bá wo pé olùgbólóhùn sàmú yín kẹ́yìn ò nílò owó ó lè wo bí ẹni pé ẹ̀bùdú kéré òun tó ń dẹ̀ rẹ̀spẹ́tì yín ẹni ẹlẹ́ mọ́ jẹ́ mùsùlùmí ó dẹ̀ lè jẹ́ mùsùlùmí náà so irú situation yẹn ó máa yàtọ̀ sí situation wípé à ń lo gbólóhùn sà láti lè fẹ́ síbi ẹni tó ń bẹ àpọ́nlé tí ó ń bẹ nípo àpọ́nlé tí a lè tún síbi that is uh, ẹni tá pè láṣíwájú wa so eh, èdè mo fẹ́ láti sọ òun ni pé gbólóhùn yàtẹ́yí ànábì ní ká máa ń lò ó fún ẹni tó jẹ́ munafiki àbẹni tí ó gbádùn rẹ̀ ní à ń gbólóhùn sà ṣé àwọn atúnṣí kí ni sẹ́yẹ́jì àwọn lárúbáwá máa tún sí sẹ́yẹ́jì náà so tó máa lọ pé sà sẹ́yìn náà ni wọ́n sọ táwọn ọba fẹ́ tú sà tí àwọn olóyìnbó tí wọ́n ń lò so eré abẹ̀yẹn òun ni etí alẹ́ láti wò ọwọ́ láwọ̀ alam nǹkan tó ṣe pé a máa wo àwùjọ tá a wà náà ni so látòjú inú dictionary wọn ní sà used as a polite or respectful, respectful way of addressing a man, especially one in a position of authority. So you can hear, used to address a man at the beginning of a formal or business letter, dear sir. So only in Britain, used as the title before the given name of a knight or baronet. So àwọn nǹkan tí wọ́n mú wá ní ìtumọ̀ bá lélẹ́yìí. So èyí tó lọ pẹ̀lú sayid òun náà ó wà ní níbẹ̀ so just like uh, ọ̀rọ̀ tá a ń pa ẹni tí ó ń ṣe mùsùlùmí ó kí wa pẹ̀lú salamu alaykum ṣe máa dá lóhùn àbá ní dá lóhùn ṣáàlì dá lóhùn pẹ̀lú tó fi kí wa so àwọn kan yìí tí a àwùjọ àti bí ṣáùkà bá ṣe wà sí ìgbà mí ẹni tó jó níbi díà ẹyin tó máa já òun ni ká ṣàpọ́nlé rẹ̀ nígbà míì ìpìlẹ̀ ni pé ẹni tí ó jẹ́ oníbídíà àkì ń ṣàpọ́nlé ẹ̀ bọ̀ ìgbà míì ká ṣàpọ́nlé rẹ̀ ló máa dá tá bá rí wípé ẹni yẹn ẹni tó lẹ́nu láwùjọ ni tó ṣe pé ó lè da ẹ̀pẹ̀ sí gàrí dáwà tẹ́gbẹ́dá nìkan tòtòrí náà gbàmí àníṣọ́lá fún lè kọ lẹ́tà tí àwọn ọba ìlú kèfèrí ní ó lè sọ pé ìlà kìíní kan àbí ní rome so ó ṣàpẹ́lẹ̀ ẹni torí wípé nǹkan tí ó jẹ́ kí nǹkan yẹn tà níbi tí wọ́n lọ náà nìyẹn so ìṣàpẹ́lẹ̀ yẹn nígbà míì ó lè jẹ́ circumstance ni ó bí nǹkan yẹn ìpìlẹ̀ ni pé èèyàn gbọ́dọ̀ ṣe báyìí ṣùgbọ́n circumstance lè bí kí nǹkan yẹn change ṣùgbọ́n tó ṣe pé góòlù gbogbo kò gbọ́ fọ́ọ̀mù ni nínú àwọn ikú ó lè mọ́ mọ́ àwọn nǹkan báyìí lára àwọn nǹkan tí dẹ́ máa fa àkóbá fún dáwà náà lélẹ́ yìí so ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan iná láti bára discuss so ìgbà ní ànábẹ́wà Muhammad sallallahu ó máa rọ̀ fún àwọn èèyàn gbà ní gbà ní yóò dẹ̀ lè mọ́ àwọn èèyàn ó rọ̀ fẹ́ni tó yí pé kóun rọ̀ fún òun ni tó pè dáwà yóò dẹ̀ lè má wọn tó ṣe pé kó ń lè má wọn òun ló pé dáwà so nǹkan èyí tí èèyàn gbọ́dọ̀ gbọ́yé ni so ẹni tó ṣe pé kíkẹ́ sọ́ta lásán fún ó lè ba kẹrì tí sá sọ́ta fún ó lè ba a lot of things jẹ́ so ìyẹn ò gbọ́dọ̀ sọ yí pé kí ni kéèyàn má sọ torí pé sáà yẹn gẹ́gẹ́ fún rẹ̀ ó ní túmọ̀ sí ó pọ̀ ní èdè òyìnbó náà so wọ́n lè tún sí sẹ́yìdì tánàbí sọ wọ́n lè tún sí nǹkan so kálẹ̀ gbogbo lóhun sẹ́yìdì gangan fún rẹ̀ tó bá ṣe pé èyí tí yóò ṣe kí ni tí ó mú nǹkan lọ òun ni níta náà ni torí pé anẹ́sọ̀lá àtàn tó sọ òun ṣe sísọ wípé kò sí any situation tí wọ́n lè fi sọ irú ẹ̀ lòun náà máa fi kọ lẹ́tà sí àwọn nínú àwọn lọ́balọ́ba tán jẹ́ kékeré tí ó pè ní kí tí ó kù wọn ní àbí rome lápẹjúwe so wọláwà rẹ̀ Thank you. náà mi béèrè ni pé èèyàn rí kọjá ní àdúgbò àwọn èèyàn míì téèyàn mọ̀ so wọ́n lè jòkó téèyàn mọ̀ rí bí abí ìgò ọtí lọ́wọ́ wọn àbí àbí nǹkan tó jọmọ́ bẹ́ẹ̀ èèyàn dẹ̀ ra àwọn mùsùlùmí kan náà ń bẹ láàrin wọn tó ṣe pé ordinary ni àwọn èèyàn téèyàn ó fẹ́ kí ni wọ́n tí ò bá ń ṣe irú situation bó lè ó ṣe ṣe irú situation bẹ́ẹ̀ irú situation bẹ́ẹ̀ ni èèyàn máa ṣe bẹ́ẹ̀ ni kóhun ò rí wọn so a kọjá so ibi tí ó bá ti wọn tó wọn gbégbó ọtí dání ó lè ṣe kí ni yóò sọlámọ́ tí wọn ìyẹn tó bá jẹ́ mùsùlùmí so tí wọ́n rẹ̀ kí ń ṣe mùsùlùmí náà ní ẹ̀bá wo pé òun fẹ́ fi fojú wọn mọ́ra yóò fún wọn ní títí tí ó kì í ṣe títí àtọ̀láwọ̀ àlékún ipò ń fẹ́ fi fọ ojú wọn mọ́ra so àwọn kan ó ní ṣe pẹ̀lú bó la ṣe ń fáyìn mọ́ra òun ni eléyà máa dálé lórí so tíyàn bá rí wípé kíyàn lejú mọ́ wọn àbí lejú fún wọn òun ni tí ó rẹ̀ ti fáyìn wọn èyí ó lejú fún wọn náà ni ṣọ́nà bá rí kíyàn lejú fún wọn ní mẹ́sẹ̀jì ní ni ó túnmọ̀ bá bí arú bàbá tí à ń sọ yẹn nísìn ó lè láwọn ọmọ tó ṣe fún ọbẹ̀ ṣe tún náà tán gbìyànjú èèyàn dẹ̀ ní àfáà tí àwọn ọmọ yẹn lítìtì àwọn èèyàn rí pé ó kẹ ẹ̀jẹ̀ kí òun rárá nítorí kó bóyá òun mú jí so ní tó súnmọ́ òun ni kó mọ lé máwọn ọmọ yẹn lé nítorí ìtì so irú situation bẹ́ẹ̀ èèyàn aṣọ bàbá yẹn máa ṣọ kí ibi náà ti jọ jòkó tán mú sí ìrìn àti ẹni kó òun rí ibi tóun nìkan bá ti ń dá lọ àbúdáwà tí ó rẹ̀ ṣe pé ìwọ tí wà lọ́wọ́ rẹ̀ èèyàn kí kí kí kí pé èèyàn fẹ́ fi wí ní àti ẹ̀sìn so àbí èèyàn tráyè láti ti aburú ẹ̀ kúrò arákùnrin kan ti wá sọ́dọ̀ anábíwá muhammad sallallahu alaihi wa sallam ìgbà tí àrẹ sallallahu alaihi wa sallam gbọ́ ètò ìzánu rẹ̀ ìbèrè pé ṣe kó ń wọlé ìyọ̀ǹda rẹ̀ anábí sallallahu alaihi wa sallam sọ yí pé kí ni ẹ̀yọ̀ǹda fún kó wọlé ṣùgbọ́n bí ìfà àkùl àṣírọ̀ anábì ní kò ń ṣèyàn gidi o kò ń ṣèyàn gidi o ẹ̀yọ̀ ńlá kó wọlé sẹ́gbà tí ọkùnrin yẹn wọlé anábì sallallahu alaihi ó tìtì ẹ̀ dáadáa ó sọ̀rọ̀ tútù pẹ̀lú ẹ̀ kò lè mọ bí ẹni pé èèyàn dáadáa ni sẹ́gbà tó wá lọ ìyàwó Aisha radiyallahu anha sọ yìí pé ah, ẹni yìí gbà pọ̀kójú wọlé ní ẹ̀tọ́ ipé bí ìsàkùn àṣírọ̀ ipé èyàn burúkú lè ẹ̀tí wọ́n tí tí ẹ̀dà rágbà tó wọlé anẹ́sọ́lá àtọwà ní ìnà ṣarọ̀ náà manzilatan yawm al-qiyamah ẹni tí ipò nítorí pé kí ni wọ́n tẹ́ láti avoid àbúrú ẹ̀ so kí anábi ṣe ń bẹ̀yẹ sọ̀rọ̀lọ́ àtọ́lá anábi tí káwọn èèyàn mọ̀ pé kò ń ṣe ní tẹ́ máa dára dé ẹ mọ́ wo bí mo ṣe bá lò fi rò pé èèyàn gidi èèyàn burúkú ni ó ṣùgbọ́n bí bá lò tí mo bá lò yẹn yìí láti lè fi avoid àbúrú ẹ̀ ẹni yẹn wọ́n so tọ́nà bí bá lè mọ́ yóò lè máa wo èèyàn nídìílé ẹ̀ tí ó rẹ̀ affect Islam so eléyìí lára nǹkan tí èèyàn gbọdọ̀ kọ́yé ni sígbàgbókè ìdájọ́ lè wà báyìí tí nǹkan bá lọ smoothly tí nǹkan ò bá lọ smoothly ìdájọ́ yẹn nìyí ó lè jẹ́ nǹkan tí yíó ṣe kìí tí ó adjust so àwọn practical examples ti pọ̀ nínú gbèsè ayé àníwá Muhammad صلى الله عليه وسلم والله أعلم náà ẹni tí yẹn ṣe bẹ ẹni kí ò yí torí pé ó wà níbi tó ti mú jí ẹ̀yàn wá ṣe bẹ ẹni pé yìí ò rí sí i òun wá sálámà sí yẹn ṣéyàn adáhùn sálámà yẹn bákan méjì náà ni tó bá ṣe wípé ẹni ìyẹn ẹni ló ṣe wípé tẹ́ ẹ̀ bá dáhùn sálámà rẹ̀ ó máa kọ̀rẹ́kì ẹ̀ ìwọ ní kẹ́ dáhùn sálámà yẹn ṣẹ́ńtẹ́ pé ẹ̀ bá dáhùn sálámà rẹ̀ ni yóò tún gbin ìkórìíra sínú ọkàn rẹ̀ dì mọ́ yóò ètì ìtẹ́gbé dání lẹ́sìn yóò rẹ̀ máa ba ẹ̀sìn yìí jẹ́ káàkiri yóò máa lé àwọn èèyàn pa á fún ẹ̀sìn yẹn látara pé kí ni ẹ̀ dáhùn sálámà rẹ̀ nítorí kí ni ìtìbá àṣà rẹ̀ láti lè fi avoid aburú ẹni yẹn so ó pàtàkì púpọ̀ kéèyàn understand irú situation báyìí so yẹn a máa avoid nǹkan láti fẹ́ yá kí aburú kó túmọ̀ ṣe kí ni kó má lè kún nígbà mi náà. náà Thank náà ìbéèrè òní wípé àpá ní àwọn ogun tí àmẹ́sọ̀lá àtọ́lá tí wọ́n já ṣó yàtọ̀ sí irú àwọn ogun tí wọ́n ń já ń sìn rí pé Iran àti US àti Israel wọ́n ń já sàánà rí máa wọn lẹ lárúbáwá mi bí sáúdí kẹsàn-án mọ́ra wọn ò dá sí wọn kàǹkàn ẹkùn mi kò yẹ kí wọ́n dá píwu nǹkan bẹ́ẹ̀ àbí kò ń ṣogun ẹ̀sìn ni tàbí eléyìí ta ti sọ̀rọ̀ púpọ̀ lórí ẹ̀rù ogun tó wà ńlẹ̀ kò kí ń ṣogun ẹ̀sìn ṣogun ẹ̀sìn ogun dominance ni ìlú kan fẹ́ dominate ìlú kan ò fẹ́ jẹ́ kí ìlú kan kó ṣe kí ni kó dominate ìwọ́n tó bá ti lè ní nuclear weapon wọn náà ti dé lẹ́fù tí àwọn kan ò ní lè máa dúnmọ́ ẹ mọ́ torí pé n tán ní lọ́wọ́ ìwọ náà ní lọ́wọ́ wọ́n lè ní ẹ lọ ṣùgbọ́n ẹjọ́ ní lọ́wọ́ ni ẹjọ́ lè jọ báyé jẹ́ ni tí wọ́n náà bá rí yìí tó ń bẹ lọ́wọ́ ẹ gbogbo nǹkan máa dàrú ni so àwọn òdẹ̀fẹ́kẹ́lòmíì ní mọ́ torí ẹ̀ ó treaty kan tí wọ́n ṣe ní 1973 non-proliferation treaty ó ní kí wọ́n rí pé àwọn nǹkan ogun tí àwọn jọ ń ṣe àwọn ti fi bayé jẹ́ gan so káwọn mọ́ aláwo àwọn èèyàn láti máa proliferate irú nǹkan báyìí mọ́ pé kó mọ́ ṣe so wọ́n jọ sign nǹkan yẹn nǹkan bí 1973 so àwọn ìlú kan àwọn along the line àwọn try láti escape kìíní ẹ̀ so ló jẹ́ pé bí Nazir kìíní àwọn Pakistan òun ní tí India bá fi lè ṣe àwọn náà máa ṣe níbi tí ni UNO òun ló ti mú kìíní pépà tí wọ́n sign ó dẹ̀ fàyà wájú wọn báyìí ó dẹ̀ dìde tó bínú jáde ìpinnu bá fi lè mú India ṣe nuclear weapon àwọn náà máa ṣe so India ṣe Pakistan náà ṣe so lónìí tábàsùn àwọn ìlú mẹ́sàn-án tí wọ́n ní nuclear weapons so US Russia China Britain huh? France uh, bákan náà Israel Pakistan àti Germany France àwọn tí wọ́n ní nuclear weapons nìyẹn náà Iran náà fẹ́ ṣe gbogbo ògbìyànjú àti ṣe orin tóun náà ń dá so gbogbo àwọn bunkers oríṣiríṣi ni wọ́n lọ ń ṣe gbogbo àwọn nǹkan tí wọ́n fi ń enriche uranium láti lè sọ di nuclear weapon so Amẹ́ríkà ò dẹ̀ fẹ́ kán ṣe torí pé wọ́n á ṣe wọ́n fi ní pé àwọn náà ti wà ní ipò tí àwọn wà so táwọn onílè máa dúnmọ́ wọn mọ́ so sorry mi ìrántí ń dárúkọ north korea so lara àwọn ìlú tí ọ̀nà ní nuclear weapon nìyẹn so amẹ́ríkà ò fẹ́ kí wọ́n ṣe náà ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí mi wò pé tí iran náà ti ẹ̀ ṣe ó yẹ ká tò sẹ́yìn iran ni pé kó lè ṣe tí ó ti yé nìsín ṣùgbọ́n nǹkan tí àwọn kan ní àwọn mùsùlùmí tààfi ní tò iran òun ni Iran kò rẹpìrìsẹ́ǹtì Islam ó rẹpìrìsẹ́ǹtì Persian uh, culture ni wọ́n rẹpìrìsẹ́ǹtì òun ló fà á tó lè jẹ́ wípé àwọn olórí wọn tí wọ́n ṣe revolution tí wọ́n ṣe 1979 ìkórìíra tí wọ́n ní fún Umaru Abubakar ó ju ìkórìíra tí wọ́n ní fún amẹ́ríkà àti israel lọ sẹ́ni tó bá jẹ́ represent islam yóò mọ̀ ṣépè fún umar yóò mọ̀ ṣépè fún abubakar ẹni tó represent islam ó mọ̀ pé ìyàwó ànábì ní kéfèrí àmáṣẹ́wó kó mọ̀ bí wọ́n ṣe yẹ̀yẹ́ àbí yóò sọ pé kùránì táǹkà òpè so ẹni yìí ò represent islam so ìtúntò ṣẹlẹ̀ ẹ̀sìn ni pé kéfèrí méjì wọ́n ń tapò ara wọn lórí pé òun ní nuclear weapon òun ní nuclear weapon so kí ló kè mí bẹ́ẹ̀ ó sì tó kàn mí bí ìgbà tó ṣe wípé amẹ́ríkà àti russia jọ ń bára wọn jà lórí nǹkan kan àbí china èmi wá fẹ́ dá adájọ́ láàrin àwọn méjèèjì wípé àbòsí lamẹ́ríkà ń ṣe fún china yẹn àbòsí ni china ń ṣe fún kí ló kè mí pẹ̀lú yẹn ẹni tí màá tò sí lẹ́yìn lẹ́nu kò ń ṣe ni tó ń sọ wípé ó mọ̀rù kèfèrè tó ń sọ wípé Umar akọrù káfù tó ní Abubakar akọrù káfù kó ṣe ní tẹ́bí ó tó sẹ́yìn yẹn ó ti ń sìn ní ilé ètò sẹ́yìn irú èèyàn bẹ́ẹ̀ ní ilé ètò sẹ́yìn irú èèyàn bẹ́ẹ̀ ìyẹn jẹ́ kan then ẹ̀kejì Amẹ́ríkà tá à ń sọ yìí fún ẹni tó bá mọ̀tàn dáadáa àwọn náà náà ṣe bí Khomeini ní ṣe dé ibi ìjọba ní 1979 àwọn ni wọ́n ṣe bó ṣe dé ibi ìjọba ẹni tó wà ń bẹ̀ tẹ́lẹ̀ tí wọ́n ń pè ní ṣáàpàláwì lára àwọn students amẹ́ríkà ni àwọn ọmọ amẹ́ríkà náà ni tó ìgbà amẹ́ríkà ń lò ní agbègbè ibẹ̀ yẹn láti lè máa fi execute tó wù wọn ṣùgbọ́n pàtó rí i pé káàdì ò ṣe dáadáa mọ́ni ó ti ń sìn wọ́n lo kòmẹ́yìn láti lè fi ṣiṣẹ́ yẹn ni so àti France special plane ló gbé wá ẹ́ láti france wá sínú tehran tó jẹ́ capital wọn with the support of america kùmẹ́nì gan fún rẹ̀ ń sọ fún àwọn america àwọn fídíò àwọn kan yìí wá ipe kí wọ́n tíráyì láti sọ fún àwọn ọmọ ogun ìlú àwọn kí wọ́n kán mọ́ ṣe kíni kán mọ́ fún ṣáà ní support tí àwọn èèyàn bá ń tíráyì láti ṣe protest so àwọn èèyàn ṣe protest nínú ìlú tí wọ́n dẹ̀ ṣe kíni ìjọba over overwhelmed ó wà overpowered wọ́n ní láti fi agbára alẹ́ ìyẹn ṣá ibi tí kò bẹ́ẹ̀ ṣe kíni tí kò fèrè lè wọlé yẹn so if ti amẹ́ríkà ò bá kí ń ṣe ọ̀tọ̀ ọlọ́run nígbà yẹn tí ó ti ń tìyẹn fún òde sọ fún mi ti pé ọ̀tọ̀ ọlọ́run ní amẹ́ríkà amẹ́ríkà tó lò ń gbà yẹn ni láti lè fi dórí oyè ní ti wà ápọ̀ lónìí pé kí ni ọ̀tọ̀ ọlọ́run ni pé ẹ̀yìn méjèèjì ọ̀tọ̀ ọlọ́run ni ìwọ òun káwọn tàbí ìwọ òun ní kùránì táǹkà òpé so òun pé tó ń ṣe pé fáwọn ìyàwó ànábì sallallahu alaihi wasallam ìkíní kejì ní ọ̀tọ̀ ọlọ́run ní so ìyẹn jẹ́ kan ní nǹkan bí 80 bí 85 84 nǹkan kàmọ́ra wọn wọ 86 ní ayé ìjọba Reagan wọ́n lo Iran yìí ó bẹnẹfíìtì lọ́dọ̀ Amẹ́ríkà àwọn weapons tó ṣe pé weapons yẹn Israeli ni wọ́n ń lò láti lè fi 10 ta àwọn missiles yẹn tí wọ́n takò ó ṣe wọ́n rí amẹ́ríkà àti israel ní kíni ní kébìrì gbà yẹn wọ́n lo weapons wọn láti lè fi bá Saddam Hussein jà between uh, 1980 sí 1988 kí kùnmí ní tó kú ní 1989 so nígbà tó tún ní 2001 tí amẹ́ríkà invade afghanistan iran ń ṣe kí ni ó pé buwé fún wọn dáadáa torí pé wọ́n ṣe ẹ̀bọ́dà pẹ̀lú afghanistan tó lára àwọn ọ̀nà tí amẹ́ríkà ti rí bi dín pẹ̀lú àwọn afghanistan àwọn afghans ń gbà yẹn òun ni tú kí ni tú bọ́dà iran òun náà fi rí bi dín pẹ̀lú wọn débi pé ahmadinejad ó fi yan gan wípé àwọn fún amẹ́ríkà ní sọpọ́ọ̀tì nígbà yẹn wáìsì amẹ́ríkà fẹ́ mọ àtàkì àwọn ń sìn ṣìbáwọn náà àwọn ṣe dáadáa fún 2003 ìgbàtàmẹ́ka tún invade Iraq ní àsìkò Saddam Hussein bákan náà àwọn tán tún lò náà làwọn ṣí àwọn yìí débi pé wọ́n tún gbé kí ní ìjọba lé wọn lọ́wọ́ ìgbàtàmẹ́ka pàpàpẹ́ kúrò ní Iraq àwọn ló tún gbélé lọ́wọ́ so ní eh, Arab Spring 2011 wọ 2014 kan kàmára wọn àti Amẹ́ríkà àti Russia gbogbo wọn wà lẹ́yìn bashara assad against àwọn aráàlú tán fẹ́ tó kúrò ní orí ìjọba amẹ́ríkà láwọn ṣe kí àwọn fáìtì isis ẹ́ àwọn fáìtì isis ìsọ̀pọ̀tọ̀ fún àwọn aráàlú wọ́n dẹ̀ fún àwọn aráàlú lọ kó tó di pé ambassador amẹ́ríkà gan nígbà yẹn ni ó ṣe kí ni ó bínú kúrò ń bẹ̀ ẹ́ robert ford ó bínú kúrò ń bẹ̀ pé òun ó resign kó wù ó ṣe mọ́ so torí pé ó rí pé nǹkan tán ṣe tamẹ́ríkà ń ṣe ń bẹ̀ then àti russia náà nǹkan tí ó lọ ní so nísìn àwọn tẹ́ ẹ bá jẹun tẹ́ ẹ bá mu tán wá padà kọ̀yìn sí yín sìn tán láwọn ò fẹ́ kẹ́ ẹ build nuclear weapons ni so èmi wàá sọ pé wọ́n lòún jà fún mùsùlùmí so àhùn lè ta so ìkànnì yẹn then ẹni tá ń sọ yìí sí àwọn Iran tá ń sọ yìí láti 1979 yẹn náà ni wọ́n ti ń terrorize àwọn ilẹ̀ lárúbáwá tó sọ̀rọ̀ ń wọn ní Yemen wọ́n padà dá síbẹ̀ àwọn tó ń pè ní húsí àwọn húsí yìí àkídà àzẹ̀ìdíyà àwọn ṣíà ló ń bẹ lórí wọn náà ṣùgbọ́n ti tí wò lé fáwọn ọ̀rọ̀ wá bí Iran ṣùgbọ́n látara owó látara nǹkan tó ń fún wọn wọ́n padà dọ ọpọlọ wọn rú débi pé ti same àkídà tó ń bẹ lórí wọn náà ló ń bẹ lórí àwọn ohun tí nìsín so àwọn tàbí àkùránì kẹkẹmọ́ra wọn kò jọjú lọ́dọ̀ àwọn tá à ń sọ yìí so tabaláwọn ohun tí kí n ṣàlàyé dáadáa bí ìgbà táwọn kan wá dá boko haram múlẹ̀ ní nàìjíríà kan ní ìjọba kan nìsín ìjọba àlú kan òun ló wá dá boko haram ní nàìjíríà ó dálẹ̀ ṣé àwọn ará nàìjíríà ṣé tabawa rẹ̀ nìkan tó ń jí pẹ̀lú irú ìjọba tó wá dá boko haram bó kọ́ àwárí ìlú kan tó ń dín pẹ̀lú ìjọba tó wá dá Boko Haram lẹ̀ ṣé a ti fata ìpẹ̀lú ìjọba yẹn abámáwóyè àwọn èèyàn táwọn èèyàn ti ṣògbó Nàìjíríà so ní Yemen ní àmọye àwọn èèyàn náà ti ṣògbó ẹ̀mí tú ìdí ìran lè gbé kalẹ̀ bákan náà tàbá lọ sí Iraq hajj shabi àmọye àwọn èèyàn ni wọ́n ti ṣògbó ẹ̀mí ń bẹ́ hajj shabi just like our Boko Haram náà Lebanon àwọn Hezbollah ó wà ń bẹ̀ náà so tábà wo àwọn táwọn wọ̀nyí ti pa ní àwọn ilẹ̀ lárúbá tán sọ̀rọ̀ àǹdí wọn àwọn tán ti pa wọ́n lé ní 2 million tí wọ́n ti pa ó ti èsì so ṣé àwọn ni wọ́n wọ́ọ̀tì jù ní àbí amẹ́ríkà bá àbí israeli fún àwọn tán bẹ ní ibẹ̀yẹn yóò agbàtẹ́ amẹ́ríkà ọ̀tọ̀ ọlọ́wọ́ wa ni wọ́n kò sí dáwọ́ tún bẹ́ dàbí ìjọba amẹ́ríkà kò sí dáwọ́ tún bẹ́ israeli ọ̀tọ̀ ọlọ́wọ́ ni wọ́n kò sí dáwọ́ tún yẹn ṣùgbọ́n eléyìí náà ni wọ́n wà fẹ́ kárọ̀ aburú táwọn náà fi ń kà wọn lárúbá tó sọ ránjú ẹni kò ń ṣe díẹ̀ so nígbàtí àkan wá sọ fún mi wípé ẹ ti máa máa jẹ́ mùsùlùmí gidi mo gbọ́rọ̀ tó lẹ́yìn Iran aláyé àṣà kí ni qualification ẹ tó ní wọ́n pẹ̀rẹ̀ àwọn mùsùlùmí wọ́n pẹ̀rẹ̀ àwọn mùsùlùmí ní ṣe wọ́n gba nǹkan tí n ti adó lórí ẹni ìkanú àwọn àfáà Egypt ó lọ sí Iran wọ́n pè wá síbẹ̀ eléyìn fídíò ni tó ṣe pé ó rọrùn fún yàn láti wò ẹni ẹ wá ń ṣàdúrà fáwọn ìyàwó ànábì sallallahu alaihi wasallam tẹbárí amadina jáde ìyẹn president wọn gbà ẹ bó ṣe wo ẹnì kejì tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ọkàn wojú ara wọn pé náà náà kó mọ́ pé nǹkan àwọn òjòkó fún àdúrà fún ìyàwó ànábì sallallahu alaihi wasallam ìgbé tá máa sọ pé wà àtúwájì wà wọ́n di aríkanlẹ̀ ní pé kó stọ́pù ẹ̀ kó stọ́pù ẹ̀ máa fi àwọn sẹ́sọ orí tẹ̀ ń pe àwọn ìyàwó ànábì ń kébèrè tẹ́yìn ò bá ti ẹ̀rẹ́ yẹn kan nu yín rí tó pè wọn kébèrè lẹ́yìn tẹ́yìn ṣe gan sóò wípé ẹgbà pé kébèrè ni wọn kámẹ́rà ti sọ pé àmọye àfọ́ àwọn téèyàn máa ni àwọn tàbí ànábìsọ̀lá àtàlà olókùnrin játijàti kan tó ń bẹ ní Britain tó ń pè ní Yasir al-Khabib ló ń korúkọ rẹ̀ Yasir al mo wo báyìí mo bẹ́ẹ̀ lè ju laptop nílẹ̀ níjọ ọdún tí mo sọ yìí ni ó ń sọ ní Aisha ike inú náà ló lọ wallahi láàrin ó sọ wá ìrùn tí a kúrò olóhùn fẹ́ báyàn ṣe mùbáàlà lórí ẹ̀ pé tí fẹ́ jáde òun àti àfáà kan ọlọ́run máa jọ ṣe pé tí Aisha ò bá lọ nú náà ní nǹkan báyìí báyìí báyìí ni kò ṣẹlẹ̀ sóò so mo fẹ́ laptop mo ń pọ̀ báyìí mo ṣe ń wò yìí ọkùnrin ẹ̀ṣì ń bẹ̀lí britain nìsìn yasir alkhabir ọmọ kuwaiti wọ́n ti lè kúrò ní kuwaiti britain ló wá britain fún àbọ̀ rẹ̀ tó ń jẹun tó mú bẹ́ẹ̀ni ó dẹ̀ ń sọ̀sọ̀kú sọ nípa alkùnrin sọ́npa nípa àwọn sahabar duwari láàrin ìyẹ̀ká wá sọ fún ike ẹni tó yẹ kájọ team up láti yẹ ká gbàgbé differences wa kí ló kù ńgbà tí a bá ti yín lálà sí àwọn tàbí àrísọ̀lá àtàkùnrin tá ń ká ṣe mọ́nà tán mú wá nìí so ló fi jẹ́ pé ẹni tí ó máa ń sọ̀pọ̀tì iran fẹ̀lẹ̀ntì sí àkójú pé kò mọ̀ tàn ọ̀ kó ṣe pé ara wọn lòun náà so ara wọn tó jẹ́ bí àwọn muslim brotherhood àwọn alùpàá muslimun àwọn yóò lẹ́sìn ṣe ti wọn o in táwọn tó wà wọ́n after ní ọ̀rọ̀ politics àwọn náà mọ̀ báwọn politician ṣe máa ń ṣe ká lérò òun ni gbogbo ẹ̀ṣà àpáwẹ̀ wá ṣe olùbámi lérò ni tó bá ti lè bá mi rérò owó nìyí the same thing làwọn alifon muslimun báwọn náà ṣe rí nínú àwùjọ lónìí lára àwọn tí ó jẹ́ kí ọ̀rọ̀ ìsìláàmù yanjú òun náà làwọn láǹsọ yìí ọ̀rọ̀ abẹ́ dìpò agbára láti 1958 pẹ̀lú dáwọn lẹ́yìn ipò agbára ipò agbára kò wá sí nǹkan tí wọ́n lè compromise ṣẹ́rà wọn yẹn ni ò jẹ́ kí a mọ ẹ́fọ́tì Saudi ni tí Saudi bá lọ báyìí àwọn máa lọ báyìí wọ́n máa sọ́sọkúsọ àwọn innocent souls ní wọ́n máa kó nǹkan tí wọ́n sọ wọ́n máa kó jẹ eléyìí mú sọ nísìn wọ́n ní ẹ̀ ń ṣiṣẹ́ fún ìjọba Saudi ní ẹ̀ ń gbowó bọ́dàs ní kò sí òkòsí orúkọ ní mara wọn Nàìjíríà yìí wọ́n rẹ̀ fi bò wọ́n ń ṣiṣẹ́ fún ìsáraṣù Islamiyya àwọn táàsọ̀ yìí sí ní ìmí ìmọ̀ èèyàn kan nú wọn lẹ́yìn èèyàn kan tínú èèyàn kan tí méjì wèrè sọ pé bóyá wọ́n ń sọ ń táàsọ̀ yìí ó bẹ́ẹ̀ náà tó ṣe pé wọ́n gbọ́ sàórí tó ṣe pé Iran náà nìkan èèyàn máa ṣàdúrà fún títà orílẹ̀ ń sanwó fún regularly ṣé ìpá ẹ̀pẹ́ torí pé àgbò lọ́wọ́ sàúdí òun la fi ń sọ táàsọ̀ yìí àwọn tó yẹ kán máa sọ nìyẹn ẹlòmíà lóhun ògbówó ògbówó ògbówó kankan kan kàmọ́ra wọn ni àwọn tán ń gbowó tẹjọ́ ń jòkó ń kọ́ ṣebáwọn tán ń gbowó sàúdí tí wọ́n náà mọ̀ pé wọ́n ń gbowó sàúdí bọ̀ wọ́n sọ táwọn ń kọ́ náà tó túnmọ̀ sí pé sàúdí ò fọ́ ti ẹni bọ́dì láti mọ sọ tí àwọn dúró lé lórí ìtẹ́yàn rí lódodo lèyàn sọ sọ́yàn kó o lè sọ fún ìtẹ́ni tí ó ń gbà wọn tàbí ànẹ́bí ń kéfèé ó ń pa àwọn ìyàwó àníṣọ́lá àtàn kéfè yókùn wọn láṣẹ́wó ní kùránì táǹkà ò pé kí ẹ̀kan wá sọ fún mi pé ó yẹ kí n tò sẹ́yìn rẹ̀ èké ti amẹ́ríkà kò pọ́síbù ẹ̀rọ láwọn mùsùlùmí kan àwọn alùsùnà tẹ́tẹ́ ń bẹ ní iran ò ní wọn ṣé kò sí alùsùnà níbi àwọn tí iran ń ju bọ́ǹbù sí tí wọ́n ní ti kí ilẹ̀ lárúbáwá tó sọ̀rọ̀ àǹdíẹ kẹ́ ẹ máa ju about five thousand missiles and drones sí àwọn lárúbá tó sọ̀rọ̀ àǹdíẹ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn understanding kan yìí ní ti amẹ́ríkà lọ blockade ti ni almost nation ìyẹn state yẹn amẹ́ríkà náà blockade yẹn kí ní amẹ́ríkà destroyers wọn ohun bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn ní ti ní etí ilé iran wáyé tí òun fáyà wọn kì ní ẹ̀yìn èyàn wà ní nkùlé rẹ̀ nísìn ẹ̀nkùlé ẹ ló wà o fáyà gbogbo 5,000 missiles yẹn and drones yẹn kó mọ fáyà pé ah, ọlọ́dẹ̀ tí wá mú ẹyìn sí ẹ̀nkùlé mi lọ wà báyìí a máa fáyà rẹ̀ kò fáyà rẹ̀ kò tí fáyà yọ kán egéǹsì wọn láti gbà tí wọ́n ti bẹ̀rẹ̀ bí ọjọ́ kan ti lé díẹ̀ sí wọ́n ti bẹ̀rẹ̀ kò fáyà kí ni ẹyọ kán báyìí egéǹsì wọn ṣùgbọ́n ó lè fáyà yìí tó máa lọ sí Saudi a fáyà ìdá lọ tí a lọ bá ilé epo wọn jẹ́ kí ló dé orítorí pé amẹ́ríkà ní military base níbẹ̀ yẹn fi military base síbẹ̀ yẹn lẹ́sìn ó ti rí sìn amẹ́ríkà wà lẹ́ńkulé rẹ̀ báyìí sìn ó yá fáyà àwọn mísáìsì rẹ̀ so ọ̀tá tó ti ní fún àwọn lárúbáwá ni torí pé ìjà tí àwọn tàbí ogun tí wọ́n gbé wọnú Iran that is partial nígbà yẹn wọ́n rí gẹ́gẹ́ bí ogun tó ṣe wípé ó wá bá táwọn bàbá bàbá àwọn ti díùdì kalẹ̀ jẹ́ni wọ́n rí rí pé ìsìláàmù ló wọ́bẹ̀ ìtàwọn rí ni pé kí ni ogun tó ti tó wá bá táwọn bàbá bàbá àwọn bí ìgbà tá sọ pọ́mọ yorùbá kan sọ wípé ìsìláàmù ó lẹ́ ń sọ àwọn tán ṣe yorùbá nation àbí nkankan ni sẹ́wọ̀n pé lọ́dọ̀ ti tí wọ́n ní yorùbá nation ẹ ju ìsìláàmù lọ ẹ̀ẹ́dì ìtẹ̀májọ kírun mọ́ṣáláṣí náà ṣùgbọ́n ó sì pìfẹ́ yorùbá nation ẹbí islam tó máa ní mú kanú islam àti yorùbá nation yóò ní yorùbá nation lòun lọ ẹ̀rùn tá kan kí a kan kí ní bí àwọn kùmẹ́ni à ń ṣe rí nìyẹn so gbogbo àwọn rúmọ̀rù abúbákiri kẹsùn wọ́n rí wọn gẹ́gẹ́ bí ẹni tó wá da kọ́ṣọ́ àwọn rú so bó lẹ́yẹ sọ pé rú èèyàn bẹ́ẹ̀ òun ni kébì máa tara fún ni lórúkọ tí má dẹ̀ tara fún yàn máa tara fẹ́ni tó rẹ̀ spẹ́ẹ̀tì ọlọ́run tó rẹ̀spẹ̀tì ànábì sallallahu alaihi wasallam tó rẹ̀spẹ̀tì àwọn sàhábà rọ̀dùwánù láàrin so ẹ mọ́ fojú wípé ṣé kò ń ṣe ogun ẹ̀sìn òun òjì káwọn Saudi kí wọ́n dá sí àwọn tabaníkà wo ń tòótọ́ Saudi dùn wò nígbàdúrà wípé kó ní nuclear weapon torí pé kò tí ní nuclear weapon òun ló ń ṣe aburú tó ń ṣe fún àwọn ìlú wọn tó wá wá ní nuclear weapon kọ́ èèyàn kan ló represent Islam Pakistan ti ní nuclear weapon nítorí láti 1980s ní òun ló ti ní nuclear weapon ìyẹn mélòó ni Pakistan dààmú láwọn ìlú Islamu. yìí kò dààmú kò dààmú àwọn ìlú Islam káàkiri pé lẹ́yìn tí ò tí ní nuclear weapon ní àkídà tó ń fẹ́ spẹ́ẹ̀lì ìtàṣẹ́ yóò yẹn ìyìn tó rí ilẹ̀ lọ́dọ̀ rẹ̀ so tó bá ní nuclear weapons ní a kàn máa pa àwọn èèyàn bí ìpakúpa máa sanwó ju gúgúrú lọ ni so àwọn náà kò sí ìlú tó máa wíṣù gbogbo àwọn ọdún torí pé tó bá ní àwọn gẹ́gẹ́ ní ó kọ́kọ́ jíyà adẹ̀rẹ́ àwọn àfọ́ àwọn àtàwọn kíní wọn tó ń sọ ní wípé amẹ́ríkà israeli gangan kọ́ ni tájẹ́ẹ̀tì àwọn saudi gangan ni tájẹ́ẹ̀tì àwọn àwọn afọ́nà ní òbíbò wọ́n ń sọ jáde so kò jẹ́ bí ó ṣe jẹ́ wàlláwà alam subhanahu wa ta'ala wa bihamdika shara la ilaha illa